ẹ̀ dájú wípé ah, ògbóǹtarìgì mi ni tí ó bá tó ju abdulillah subhanahu wa ta'ala ìgbà tí ó bá ju òjíṣẹ́ náà náà sọ́nà ni. لما قام عبد الله يدعوه سبحان الذي أسرى بعبده الليل من المسجد الحرام إلى المسجد الأقصى بالضبع tọba ti fẹ́ fún ọba ti fẹ́ kí òjíṣẹ́ náà àṣìlám ní kíkì tó gbé ògbóngbó kíkì jù tí máa fi kì í pé ẹrú mi ẹni tó jẹ́ pé kí ni gbogbo nǹkan tiẹ̀ o òfin ìní lọ́fẹ́ pamọ́ lórí rẹ̀ torí wípé wọ́n máa ń ṣe ìgbìyànjú pé kọ́pa òfin mi mọ́ lórí gbogbo tó máa ń sẹ̀wọ̀n ní mo wá rọ gbogbo tí mo dá pé ká máa tẹ̀lé ká máa sìn.

ìwọ bí tó ń bẹ lọ́kàn wá forí balẹ̀ fọlọ́n kò sọ pé kí wọ́n borí balẹ̀ fọ́ kọ́ wá forí balẹ̀ fọlọ́n ọba igi bá dé dìde lóòótọ́ ní bá ń wọ́rù wọ́rù wọ́rù wọ́rù rúbọ̀ ọjọ́ forí balẹ̀ ọ̀rẹ́ tó padà síbi tọ́nu. ń bó ṣe èèyàn tán kọ́ kí ni tó ṣẹlẹ̀ عين اليقين يا أخي ها عين اليقين لليه صدوم يلوم kọ́ ayé pé jẹ́rù ìṣiṣẹ́ náà àti náà ń gbà ọ́ ẹ̀kọ́ mọ̀ àti kí ni ó fi mọ̀ igi tí ó mú wá yóò máa ṣe ojú rẹ̀ bẹ́ẹ̀ ni ẹni dá máa ń tí ì ṣe dán nítorí fàánù tó fi jẹ́ pé àwọn òkú ìdánlẹ́yìn ànábì Musa lẹ́yìn Fir'aun làánà ṣọlá àdé yìí ni wọ́n fi tètè gbà fánàbì Musa àdé sàlám gbogbo bí wọ́n ṣe bẹ̀rù Fir'aun tó kí ló fà nígbà tí wọ́n kọ́kọ́ pín náà tí wọ́n tí wọ́n sọ kálẹ̀ tó ń rí bíi e, ejò àwọn òpìdán ẹgbẹ́ wọn mọ̀ yìí pé kì í ṣe ejò àwọn kàn ń àwọn ń ṣe fi ìwòsí àwọn ẹ̀dá ṣeré ni kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n máa bí àwọn bí musa alẹ́sẹ̀tẹ̀sẹ̀lá tó ju kọ̀pá tiẹ̀ lẹ́wọ̀n ni pé àá ó ju gidi lélẹ̀ wọ́n tó ju gidi lélẹ̀ náà lọ́wọ́ pé àá eléyìí ìjàgbára wa lọ wọ́n ní àmọ́ nàbẹ̀lọ́ àwọn gbọ́n wọn bá gbọ́ ojú tó lélẹ̀ yìí o wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ nígbà tí farao náà ń sọlá alẹ́ tí wọ́n sọ pé amantulahi kọ́bùlà náà azana lọ́kù ẹgbà gbọ́ kí n tó pọn parí láṣẹ àá ń ṣe báyìí fún ń ṣe báyìí fún ń ṣe báyìí fún kí ni wọ́n dá lóhùn wọ́n ní fàkìrì máa ń takọ́ ìnáma tọkọ̀dì àbí ìràhàyà tó lórí. ṣé n tó ṣe gbogbo n tó ṣe kò ju dé ayé ń bì lọ àwọn ń páyà yìí pé ká wá ń bọ́ lọ́wọ́n ọba wa kó wá fi àjẹ títà ń bẹ ní ìsìn pé gbogbo ohun tí o ti kó àti láburú kọ́lọ́wọ́n ọba kó darí rẹ̀ jù wá torí pé kí ni òkòtò ló ti dé. tó bá yẹ pé ìgbé ló jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam pa wọ́n láyọ̀ ẹ̀sùn wọn mà kò kí ná irú ọlọ́run ọba ni tó jẹ́ pé kò sí irú rẹ̀ nínú ẹ̀dá ọlọ́run ọ̀dà rẹ̀ kò lè rí rẹ̀ mọ́ nípa wípé kó ju ojúṣe fọlọ́run ọba látara kó ju ojúṣe fọlọ́run ọba ọlọ́run ọba wa ní kí gbogbo nǹkan ó ju ojúṣe fún. mùsùlùmí ọ̀rọ̀ wọ̀ lè yanjú tí a bá máa fi hàn níṣe sí ní sọ̀rọ̀ sí ní ìrìn àti ròrí ìfẹ́ bí sójúṣẹ́ bá Muhammad sallallahu alaihi wa sallam. sẹ́ni tó o bá fẹ́ràn n tí n bá ń ṣe ọ́ yàtọ̀ sí n tí n bá ń ṣe tí o bá tiẹ̀ tí o bá pa láṣẹ gan ọ́ fẹ́ máa jọ tiẹ̀ ìrìn rẹ̀ ìrìn rẹ̀ ọ́ fẹ́ ìrìn rẹ̀ ọ́ jọ tiẹ̀ sí rẹ̀ ọ́ fẹ́ kí orí títí ẹ̀ náà jù tiẹ̀ ìròrí ìrì rẹ ọ̀fẹ́ kọ́ jù tiẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ torí pé kí ni òun lé wípé kí kó tiẹ̀ lè máa pọ̀ wà ń bí kó lè bá fún ọ látẹ̀jẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ẹni tó wá ń fẹ́ràn ọlọ́run ọba ń kọ́ ọba tó rí inú tó rí ibi dẹ̀ mọ́ gbogbo ẹ̀ tí ń bá wá ń fìfẹ́ tó ní sọ́lọ́run ọba hàn báyìí látara àtẹ̀lé òjìṣẹ́ náà Muhammad sallallahu kí lọ́lọ́run ọba kàlẹ́ sí. ó ní níbi gbogbo nǹkan náà nítojú tí ń fi ń rí hàn nítorí tí ń fi ń gbà ẹsẹ̀ tí ń fi ń rìn ojú ìtú tí ń fi ń gbọ́rọ̀ pálábárì rẹ̀ ọlọ́run bá wa sọ yìí pé tó bá tọrọ nǹkan lọ́wọ́ mi mo fi títí di mi ọlọ́run bá búra kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ wọ́n fún ní ti fẹ́. tọ́ba wa fadìmí pé òun ọ̀fẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ sí mi mo fi títí di mi ọlọ́run bá búra kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ n ò ní jẹ́ kí nǹkan òun ṣẹlẹ̀ sí kí wàá fi mọ́ dáhùn ó ní nǹkan kan yìí kọ èmi ọlọ́run ọba lóminú láti ṣe bíi ìṣe máa ń kọ mí lóminú mo fẹ́ gba ẹ̀mí ẹrú mi èmi mọ̀ wípé kọ́ wa bá mi lóde rẹ̀ jù ṣùgbọ́n òun ọ̀fẹ́ kú òun fẹ́ ṣe sí i wọ́n á máa kọ mí lóminú ṣùgbọ́n títí mo gbọ́dọ̀ fi ṣùgbọ́n máa kọ mí lóminú. ohun tí wọ́n pè lẹ́yìn ṣe mọ̀ pé tó ṣiṣẹ́ lásán àti náà ń ṣe kì í ṣe dán ó fèrè jì ní ó ní àṣeyìí náà ọmọ àmìlà ọlágbára tó báyìí wọ́n mọ̀ pé ó ti gbòye nínú ńlá tó báyìí ó dẹ̀ mọ̀ títí ṣe dán kí ni títí ló bí eléyìí kéèyàn fẹ́ takò dodo ntọ́mọ̀ bóun làwọn ẹni àfiwájú bóun ni wọ́n ṣe fi hàn ìfẹ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àrọ̀ sọ̀rọ̀. alansori tọ́gbó òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ lálejò. ilé tó ní ìpele ìpele ìpele méjì òkè àtìlẹ̀ ó ní kó jíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ kó wà lókè. iṣẹ́ náà sọ rárá ìsàlẹ̀ yìí ló dáa jù torí pé yóò fi rọ̀ mí lọ́rùn láti máa lọ mọ́sálásí à ń tó à ń gòkè o iṣẹ́ wọn ó ti pọ̀ jù ó ní kò burú ó fòjì iṣẹ́ náà sọ náà sílẹ̀ sẹ́wọ́n tó lọ sí ọpọlọ rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ó ní èmi wá máa kílẹ̀ lórí màmá sọlá àrà sọ́nà sílẹ̀ òjíṣẹ́ náà ní ọ̀ọ́ lọ́sùn ní à ń ilé ló máa kí rẹ̀ lórí rẹ̀ lẹ́mìí ojú èmi náà dóbi. wọ́n bó ń jẹ wá wọ́n fẹ́ jẹun. òjíṣẹ́ náà sọ láti fẹ́ fọ ọkàn jẹba òjíṣẹ́ náà yọwọ́ padà sọlọ́lá ẹ̀rọ sọlọ́. ó ní Rasulullah fúlà kí ló ṣẹlẹ̀ ó ní à ah, áyù bẹnu rẹ̀. èmi ọgbọdọ gbọ́dọ̀ jẹ́ ayù tọ́ra àwọn tí wọ́n máa ń gbà tí mo máa ń gbà lálejò yìí máa ní wọn lára àwọn màláìka nítorí náà yìí gbọ́dọ̀ jẹ́ ayù ní èmi náà jẹ́ mọ́ láéláé ọ̀rọ̀ ojú máa ní rárá àǹfààní ń gan ẹ máa ní ọ̀jẹ́ àlẹ́ mi sallallahu alaihi wasallam. sí eléyìí ni tó jẹ́ wípé tó jìṣẹ́ náírà sílà mú kàn kóra rólé lórí torí pé ó jẹ́ òun ni torí pé jìṣẹ́ náírà sílà mú kóra lórí rẹ̀ ọwọ́ asásẹ́yìn so ni tó jìṣẹ́ náírà sílà mú bá wá ní ó ṣàṣe náà wàá máa béèrè pé ṣé tó jìṣẹ́ náírà sílà mú ní àṣẹ o ṣé wájìbù ni àbí súnà àbí mustahabu àbí káfílẹ̀ makuruhi ni àbí haram hada makul tọfọsọ àwọn àti gbé kí wọ́n sọ kí ló ṣe kí ni wọ́n ṣe wọ́n tara sàṣà kí ló ń fi hàn ráyẹ tilẹ̀ ẹ̀b ìfẹ́ òṣìṣẹ́ náà sàṣà. ta ló fẹ́ràn rẹ̀ tó àwọn sàbí rẹ̀ láàhàd kí ni wọ́n ti fi ìfẹ́ yìí hàn wọ́n ń ká ń ṣẹ̀sìn tó filẹ̀ torí kí ni kí a má jàǹbá àmánà rẹ̀ lẹ́yìn rẹ̀ kí ni kí ni kí ni ti. nísìn téèyàn tó lè mọ tí ń ṣe nínú ẹ̀sìn tí a bá ní òfin báyìí rí báyìí kọ́kọ́ gbéra rẹ̀ síná tó jìṣẹ́ ńlá bá wà láyé sọlá àlọ́sọ̀rọ̀ tó bá ní ń ṣe báyìí sẹ́yìn kojú rẹ̀ ń sọ pé ń tó ní ń ṣe yìí wájú ni ṣé mustahab àbí sunna àbí bóòlì tí mi bá ṣe ṣé ara mu ni ṣé makruh ni ara ibi sọ́gbà láàyè sọ̀wọ́ ṣé tó o bá lè ṣe bẹ́ẹ̀ lójú rẹ̀ sí àìsí láyé rẹ̀ mọ́ lọ́wọ́ àfa ìlú fún un tí ló jíṣẹ́ náà dára sọ wọ́n ní khaliful mushrikin ẹ̀yapa sí ìṣesí àwọn ọ̀ṣẹ́bọ wọlé yahud àtàwọn yahudi kò tí ì mọ́sìn wa o kò tí ì sọ dáàsì sọ tí mo bá sọ fún wa ní ìsìn pé mọ́tẹ̀ láwọn olórí ibú o mọ́tẹ̀ láwọn bùtùlù èèyàn o kí ni mo mi tí ẹ sọ tí mo fẹ́ sọ kí ni tí túmọ̀ sí àti pé tó o bá fẹ́ dẹni ipò tòló tó o bá fẹ́ sórí ibú má ṣe tí mo fẹ́ tí mo fẹ́ kọ́ lásán lórí rẹ̀ yìí o tó lè jẹ́ náà sáà sàn ó ní ẹ sọ irun gbọ̀n yín lẹ̀ pé ẹ má fọwọ́ kàn. ṣùgbọ́n mo mú yín o ẹ gbọ́dọ̀ tọ̀ o ẹ má jẹ́ kó máa bùn yín létí o ọ̀rọ̀ asọ́lẹ̀ òjíṣẹ́ náà sàn sàn lélẹ̀ kò sí àáfàá kan láyé kódà bí àlìjẹ̀nu bá fọwọ́ bá ní ọpọlọ tí ó sọ wípé irun bọ̀ sí nínú ẹ̀sìn Islam kọ̀ wá sí àwọn tí wọ́n jú tó yẹn jú nínú àáfàá àlàyé tí ó mọ̀ wípé ọ̀ranyàn ni irùngbọ̀n jẹ́ nígbà wọn bá ti sọ wípé má dàbí àwọn olórí ibú o kò sí àfààní. sábà wọn aríyàn nísìn tó wọn ń ta kó pé nítòjíṣẹ́ náà bá sọ àǹsọ lórí irùngbọ̀n tó kì í sára ẹ̀sìn kí ló túmọ̀ sí ṣé máa àyànkó nàìjíríà ṣe aláìmọ̀kan tàbí kò yẹ sáfà tàbí kọjá títì ni bùtùlù èèyàn olórí burúkú torí òdodo bí àwọn ìyàwó jésù sọ lórí burúkú tó lódodo tó fẹ́ máa máa tẹ̀ máa nítorí wípé àtàkó tó ń ṣe. abdullahi ibn umar radiyallahu anhuma

ọ̀tá sí mi kí n bẹ lórí dànù ní ìtẹ́ ẹ̀sùn pé torí bọ́jẹ́ bàbá rẹ̀ ìmọ̀ bó ti dọ̀rọ̀ sí àmì ẹ̀sìn sọ pé ìwọ ìwọ gbọ́dọ̀ wà mí. òǹgbẹ́ ò gbọ́dọ̀ gbẹ̀yàn kó gbé ásìdì mu gbẹ̀yàn ọ̀bá tiẹ̀ ṣe nǹkan tó ọba mọ̀ kó dodo ni tó tiẹ̀ ṣe ọmọ kin lẹ́yìn bọ́yá látara kíkin lẹ́nu ọlọ́run ọ̀rọ̀ ọkàn rẹ̀ ó sòyìnbí ṣùgbọ́n o ò lè torí o lè fi ọwá ní ọlọ́run o lára subhanallah subhanallah tọ́mọdé wípé kìí ṣe ilé ilẹ̀ ọlọ́run fẹ́ lò ní. òjíṣẹ́ náà sọ ní oníṣẹ́ tó sàrà sọ́nà kò ní sọ sára rẹ̀ ní. ìdígbé tó o bá fi lílẹ̀ o sì yẹ kó fi lẹ̀ kí ló ṣẹlẹ̀ tó o bá fẹ́ rìn ìrìn kan ìrìn kù ni wọ́n sọ pé hmm, pẹ̀lú orun gbọ̀n pẹ̀lú orun gbọ̀n pẹ̀lú orun gbọ̀n torí o tí ì sèkàn pé àfọ̀n bí ìgbà tó jẹ́ ike hmm, àríkà. kí ló yìí ṣe náà sàn. oye abdullahi ibn umar ọdún alaani ṣé kọ̀ọ̀mọ́ ni kọ̀ọ̀mọ́ rẹ̀ bí fa ṣé kọ̀ọ̀mọ́ ni ọmọ ó ní tàníọ́ ó ní abdullahi ni àwọn ni tọ́ba yẹ pé abdullahi ni ọlọ́ọ̀tọ́ aṣọ rẹ ò yẹ ọkọ̀ jẹ́ ojúgun aṣọ rẹ kò yẹ kọ́kọ́ jẹ́ ojúgun ordinarily tàwọn ẹ̀dá yòókù kọ̀wé kọ́kọ́ já kókó sẹ̀ ṣùgbọ́n wọ́n ò abdullahi ni ọ́ ọkọ̀ yẹn kí tiẹ̀ kọjá ojú mu tẹ́ jáde láyé aṣọ rẹ̀ kọjá ojú mu. tẹ́nìkan bá wá sọ ní ìsìn wípé àá èyí ò sí lára ẹ̀sìn kí ló ń sọ ó ń kó ọ̀rọ̀ tí màá mọ̀ lẹ́nu sí lára sọ. ẹnì kí ẹ bá kèé sọrú ọ̀rọ̀ ikọ́ láti gbọ̀sáré wọ́n tí wọ́n ti ń sísọ sísọ yóò máa sísé sísé tí ó fi sórí ibú kọ́lọ́wọ́ yàrá yàrá bẹ́ẹ̀. torí pé kí ni tí gbogbo ń tọrọ mọ ìfẹ́ òjíṣẹ́ náà sàásálàm tá a ti yọ nínú ọ̀rọ̀ ẹ̀sìn tọ mùsùlùmí ọyàwó yọ ya ẹsẹ̀ kí ẹsẹ̀ gbọwọ nìkan o yọ ya ẹsẹ̀ tuntun tí ò ní lè ṣe mọ torí yọ máa tú ẹsìn bó bá ṣe wù ú ni kì í ṣe bọ́lọ̀ ń bá ṣe fi wọ́n náà sàásálàm ìwà máa tú ẹ̀fùn bí ọlọ́run ṣe fi oúnjẹ lásìláàsìláàmù táwọn ẹni rí àkọ́kọ́ tẹ̀lé tọ́lọ́run wọn bá fi fún ọ ní sàtífíkẹ́tì àlìjẹ́nà kí wọ́n tó lọ ẹ̀ ó là ń tẹ̀ ní sàlàfíà ìpadà sípìlẹ̀ kọ́mọ yóò ṣe bí ẹrú kọ́mọ kọ́ máa lòyìn o òun ní ipò nínú tí ọlọ́run ọba dá láti ṣàtúnṣe tí ẹni tí ọdẹ ṣàtúnṣe tiwẹ̀ ọgbọ́dọ̀ ní kíni ọgbọ́dọ̀ ní original plan original plan ọlọ́run ọba subhanahu wa ta'ala nígbà tí òjíṣẹ́ náà sọ́nà fi jáde láyé kí ni nígbà tí nana Fatima ń pariwo pé bàbá mi ò ọwọ́ ìjújẹ́wújẹ́ sùn ó ní ni'ima salafu ana laki salafu dáadáa lè ní jẹ́ sí ọ so gbólóhùn salafu kò fi é ṣàgbélẹ̀rọ èyí ò ní rí pé ẹni àríkọ́ṣe nípìnlẹ̀ tọ́jú títọ̀ bá ti ń fi mí ṣàríkọ́ṣe nínú gbogbo nǹkan rẹ o ò ní ṣìṣe ò ní mọ jẹ́ so n tí ń jẹ́ sàlàfíà ni wípé gbogbo ohun tá a bá ṣe tá a sọ tá a bá rò a gbọ́dọ̀ jẹ́ kọjá ti àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n ti sórí ire torí pé kí ni ẹ̀ńtọ́ mànà bẹ́ẹ̀ ká tẹ̀lé tá a bá fẹ́ ṣe kí ni tá a bá fẹ́ sórí ire bíi tiwọn kọ́lọ̀ má yẹsẹ̀ wa kó nídìí oríire kó jẹ́ àsoríire láyé àti gbangba ajọ́ gbẹ̀dẹ̀ kìá wọn ó fi jẹ́ pé ẹni tí máa ti ń gbé súnà torí pé ń ta sí àpẹẹrẹ orí ìbú nù kọ́lọ́ má jà sí tọ́ba wa ti dàgbà mu ẹni tí ń ti súnà ọgbọ́dọ̀ ṣọ́ra wọ́n ń ṣá ni èmi náà ṣá wọn là kí ni ó fi ṣe. ó ní kọ́ máa dá àwọn èèyàn padà sí pilẹ̀ ń ṣe yìí o ẹ̀rí rẹ̀ rè níta ń ṣe yìí ibi tẹ́ ti rí ni àwọn tí ẹni kò rí bẹ́ẹ̀ o ẹni wọn kẹ́rì wọn wá o kí ló jíṣẹ́ náà láti náà sọ ó léyìn kan ọlọ́run ọba ò ní dáríjì wọn jọ gbé ìyẹ́ ẹlẹ́tẹ̀ eléro ń dẹ̀ǹdẹ̀ fún wọn. ta ló kọ́ dákọ̀ wọn láwọn taṣọ wọn bá ń kọjá kókósẹ̀ almusbil izar ntọ́kọ̀ sọ̀nù. nígbà yìí ní ìsìn ó ti jìnnà sí ìpìlẹ̀ rẹ̀ torí wípé kí ni wọ́n ń kà lóòótọ́ bọ̀ tí wọ́n gbọ́ yé ètí ẹ̀ dẹ̀ gbọ́ yé ń ni wọ́n lára láti lò ó kí là máa ṣe jùnà irun àwẹ̀ kí ni ìgbéyàwó ìsòkú nǹkankan tó bó sọjọ mọ bó ṣe kí nípìnlẹ̀ lọ mọ́ṣáláṣí lẹ́nu sẹ́sà fún mi ọ̀wọ́ ni àbí gbogbo jẹ́gàjẹ̀gàn olúkálukú sáà ń kí bọ́ bá ṣe fẹ́ pé ọba gbà bẹ́ẹ̀ ẹni tí ó gbà lọ́wọ́ mọ́mọ́ bẹ́ẹ̀ sí làásùlà bó sì fẹ́ràn rẹ̀ tó tí ọ̀dẹ̀ fẹ́ràn ẹ̀dá kan bí rẹ̀ ló wàá gbà lọ́wọ́ ẹni bẹ́ẹ̀. هذا تنبيهها مو للأمة أن العلم هو الإمام والعلم ما قال الله وقال رسوله وقال الصحابة يعني علم نافع علم الذي ينجى بالعمل به من أعباد الله سبحانه وتعالى يوم القيامة ìmọ̀ ìmọ̀ pé ọlọ́run bá sọ báyìí òjíṣẹ́ náà sàásùlàm tú báyìí àwọn sàbẹ̀ mú lò báyìí eléyìí ni mà tí máa jẹ́ kéèyàn kó yọ nínú ìyà ọlọ́run ọba pẹ̀lú mímúlò rẹ̀ níjọ́ gbẹ̀ngà àlìkíyàmá ọlọ́run fi ààrẹ jẹ wá kó fún wa ní ìmọ̀ yìí kó jẹ́ a lè mú lò kọ́mọ̀jà kẹrẹ̀ níjì rẹ̀ tọba lọ́mọ ṣáṣí lẹ́nu ó rí i pé ọ̀yà pa kí ló ń sáré sọ ó dára àná onítẹ̀ bá rí bá fi máa tún sá fún jọ́nà lónìí lọ́hùn ẹ rò yìí pé wọ́n so wá pọ̀ ni tí mo bá ní kí n ṣe bá a ṣe ṣe nísìnyí ẹ máa sá lọ ni ẹ sọ pé eléyìí ti fẹ́ pọ̀ jù ṣé kò rí bẹ́ẹ̀ ni ìgbéyàwó very simple nísìn tí wọ́n bá rí ibi tí mùsùlùmí ti ń ṣègbéyàwó wọ́n sọ pé níbo wọ́n ti rí lóyún àṣàkáṣà ẹni tó bá wá lóun ó pètè lọ sí ìdí ìpìlẹ̀ bó ṣe rí lákọ̀ọ́kọ́ yìí kó lè bá a jẹ́ bó ṣe yẹ kó jẹ́ kò sí ọkọ tí wọn ò ní fún tán. tí ó fi wá jẹ́ kí inú èèyàn máa dùn sí lóòótọ́ pé ọlọ́run fi máa ń mọ̀ kẹwàá sọlá àròsọlá wọ́n ní kéfà á ń tún bó o lẹ́ ṣe ṣe níjọ́ náà lọ́n bọ̀ wáyà ìdá lẹ́bíṣẹ́ bí kùmùl fìtìnà nígbà tí fìtìnà tó bá wọ ìdè wò ó ní tó wọ ìdè wò lẹ́wùdé wò àgbà tó ti dógbó nínú fìtìnà yìí ni wọ́n ti rèé ọmọdé tí ẹ ń sẹ̀ bí gan omi rẹ̀ ni wọ́n ń fún un mu àwọn èèyàn ó jìnnà sí ìmàdébi wípé àìnímà bíbí àwọn gan ni wọ́n sọ di súnà. ìmọ̀ tí mo mú wáyé táwọn sàádé mi ọjọ́ àánú sọlá àánú sọlá tí wọ́n tẹ̀lé tọ́jú lè pé ìmọ̀ yìí ìmúlò rẹ̀ ni ó ayọ̀ nínú ìyọ́ náà bá ń jọ gbẹ̀ndẹ̀ àkíyàmà òun náà wà á di gidi àná wọ́n tún ti wọ̀lú àwọn onírùngbọ̀n sísòkò tí wọ́n ń fò sókè àwọn obìnrin wọn wọ́n ń bójú nígbà tí ọ̀rọ̀ ìjáàbù jẹ̀lbáàbù dé bó o làwọn obìnrin àkọ́kọ́ ṣe mú lò. ìbẹ́nu sọ yìí Bukhari kí ni wọ́n ní wọ́n ṣe ètò lápòjá ètò lásọ jáṣọ ó ti kí ni wọ́n dàbò orí wọ́n ní àfi bí ìgbà tó jẹ́ pé kọ̀ǹkọ̀ olóògbé dúdú lórí nílọ. Communist courage. ṣùgbọ́n torí pé wò ó lè ṣe òtún wá yapa sódodo ti jìnnà sí ọwọ́ adìkí ni ọwọ́ gbé aṣọ yẹ̀wò jíwọ̀ aṣọ wo làwọn yẹ̀wò dí wọ́n mọ̀ òdodo wàláhì wọ́n mọ̀ pé ó jíṣẹ́ náírà sọ́nà àlẹ́bí ọlọ́run bá ní ya'rifunahu kama ya'rifuna abna'ahum wọ́n mọ̀ bí wọ́n ṣe mọ̀ mọ́ wọn ṣùgbọ́n kí ni. kò wá látọ̀dọ̀ àwọn ọlọ́run ọba ní sáwọn ni wọ́n ń pèsè ọlọ́run ọba wọn sáwọn ni wọ́n ń pín wọ́n bá fi pínpín máa họ́ ọmọ àníbi ọlọ́run ọba àwọn ọmọ àníbi ọlọ́run ọba tí ó wọ̀ náà ọlọ́run ọba ti fún ní náà lẹ́kùn tó lọ. ọwọ́ àníjì lóòrò sallallahu aláìrẹ́bí na àárẹ̀ ìgbàtánà bí inú sọ wípé àti wọ wọ ọmọ mi wà nínú mi ó ń ni má subhanallah ní وقد قرأ هذه آية نبينا صلى الله عليه وسلم إنه علم غير الصالح صلى الله عليه وآله وسلم وني iṣẹ́kíṣẹ́ lọ́mọ yìí o nínú kíra kan tó jíṣẹ́ náà sáà sálàm sọ òjíṣẹ́ náà sáà ni ọmọ yìí ṣiṣẹ́kíṣẹ́ èyí ọ yapa sí ní tó mú wá ń bò dẹ̀ ti yapa sí ní fèsì lára ara lè rẹ̀ mọ́ gbọ́nà sísun fún jíṣẹ́ náà tó na fún nana Fatima ọjà làánà ó ní Fatima ọmọ mi mo fẹ́ràn rẹ̀ wàláhì tó o bá tẹ̀lé ní tí mo mú wá ìyìn ní sípè rẹ̀ ń jọ bí ilẹ̀ àkíyàmọ̀ lọ́yìn yìí torí pé inna awliyai almuttaqun àwọn tí wọ́n jẹ́ alágbọ̀ràn dòdò tí wọ́n jẹ́ ní tèmi o làwọn tí wọ́n páyọ̀ ọlọ́run ọba tí wọ́n tẹ̀lé tí ọlọ́run ọba fi rán tó ṣiṣẹ́ mọ́sán ọ̀sán ọ̀sán ló fi jẹ́ pé kí ni aṣọra aṣọra gan istikam agbọ́dọ̀ gbọ́rọ̀ jíṣẹ́ mọ́sán ọ̀sán yìí dáadáa agbọ́dọ̀ wọn pa ń sẹ̀sì àwọn tí wọ́n bá ń ta kò ká máa ṣàdúrà fún ẹni tọ́ orí ibú tí wọ́n bá ń yé yìí o ọlọ́run ọ̀yà wa yá o kọ́lọ́run ó kó yín yọ o òjíṣẹ́ náà sàrà sọ́là ní ńgbà tí súnà bá wá di bídé àbáyé tí wọ́n bá rí ẹnìkan tó fi tó ń tẹ̀lé súnà wà ló ṣe bídé à tí wọ́n bá rí ẹni tó ń ṣe bídé àwọn lóun gangan ní ṣe súnà gbogbo kini táwọn mọ̀ ní wípé tí wọ́n bá ti ṣe tí wọ́n bá ti ṣe ìkọ́ mọ̀tán kí wọ́n ṣe láàyè láàyè làlà muhammadu rasulullah sallallahu alaihi wasallam. ńgbà tí àfa bá ti tara rẹ̀ lọ́kọ̀ tí ọmọ ti ń ṣe má gbogbo ọ̀nà tí ó fi gbowó ní ọ̀sọ̀ àwọn aláìmọ̀ kan wà ti dòdò bọ́ lẹ́nu òdìbò wa ní ṣe sọmọ. àdìpé ẹni ń fẹ́ muhammad ọ̀nà wọn ẹni ń fẹ́ Muhammad kó ti ṣe èmi ń fẹ́ Muhammad múnáwó ṣé tẹ́ńtẹ́ fẹ́ Muhammad. ìṣesí àwọn kùfàr àwọn àfọwọ́ àdàláwàdà olú aládé gẹ́gẹ́gẹ́dẹ́ ọ̀rọ̀ tí ń bẹ́ lẹ́nu tó jẹ́ ipe tó bá sọ̀rọ̀ ń gan bóyá òun yóò bí ìfẹ́ ọlọ́run ọba tí ó ní sí tó lọ pé ah, ah, ẹni tó aṣọ náà yìí rẹfúrí o ẹ jẹ́ ká gbọ́dọ̀ mọ́ ti tẹ̀lé o tá a bá fẹ́ kí ọlọ́run ọba jẹ́ alóko. àbá wa di ọwá ọ̀bọ̀kẹ́ wa dálágbé ó di ẹ̀sìn tí wọ́n bá túbá tọ̀hún gbẹ̀ngbẹ̀ subhanallah òfin jẹ́ pé kí ni islam ò ṣeé ṣe láì nífẹ̀ẹ́ ọlọ́run ọba ó lè nífẹ̀ẹ́ ọlọ́run ọba bọ́ọ̀ bá nífẹ̀ẹ́ muhammad sallallahu alaihi wa sallam ó wá lè sọ pé ó nífẹ̀ẹ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wa sallam tó o bá ń pa ń sẹ̀ sí ìṣesí rẹ̀ n ti ń ṣe. ọ̀dọ̀ gbogbo ló dé la òjíṣẹ́ náà sallallahu alaihi wa sallam ṣe. eléyìí nǹkan ah, sọtí pé ìṣúná rẹ àfúlà ń ṣe ńgbà tó bá di pé torí kó ṣe torí kó ṣe torí kó ṣe òun yóò wá di bí ìgbà tó yẹ pé òun bá ló gbà bí ìgbà tó ń rí nínú gbogbo ohun tó ń ṣe lọ́sọ́ ló fi sọ yí pé á ah, ìbá wù mí kí n ra àwọn ọmọ ẹ̀yà mi àwọn sàbí òjíṣẹ́ lásán àtọ́lá ni àwa ń kọ́ àwọn onísàbí ìbílẹ̀ yìí wọ́n ní àwọn wà láwọn ọmọ ẹ̀yà rẹ̀ ya Rasulullah wọ́n ní àwọn tí wọn ò rí mi ni wọn ò rí mi sójú wọ́n kàn gbọ́ ipò lọ́wọ́ mi ń sẹ́ni gbogbo ohun tí mo gbé wá wọ́n máa ń pa ń sì sí ìṣesí tí mo gbé wá ní tí wọ́n bá ti gbọ́ ipò mo sọ. ó ní pàápàá jùlọ lásìkò tí gbogbo nǹkan ó le kankankan tó jẹ́ pé ẹni tó bá ní kó ń tẹ̀lé tí mo gbé wá bí ìgbà tó mú òògùn náà dání báyìí. ó ní ẹni tó bá dúró déédéé nínú wọn nínú ẹgbà wa kan wọ́n sọ yìí pé yóò ní ládàá shehid àádọ́rin seventy ẹni tó dúró déédéé nù. wọ́n fi sọ pé bọ́dà islam ghariban islam wá lájòjì ni gbogbo àwọn tí wọ́n ti ń fẹ́ bọ́ tí wọ́n ti ń pa rúṣẹ̀ sí tí ó ya pásítọ̀ lọ́wọ́n ọba ọlọ́wọ́n bá ń ṣiṣẹ́ lára islam wà tó wá sọ wípé ọ̀kan ṣoṣo lọ́lọ́wọ́n ni àwọn ní ọba àwọn lọ́lọ́run táwọn ń bì kìtìkìtì bùkátà àwọn ò tí ì bíyà ọdún aṣọ ẹyọkan ẹyọkan náà àwọn òtún rí òjíṣẹ́ náà ìjọba yìí pé ni kò lè jọ lọ́hùn-ún. قل إن ربكم الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على الأرش يغشي الليل النهار يتلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا لولا خلق ولولا أمر وتبارك الله حسن الخالقين subhanahu wa ta'ala tọba ló ń fẹ́ràn rẹ̀ àfi kò fẹ́ràn mọ̀ fún masara sọ́nà tọba ló ń fẹ́ràn òjíṣẹ́ náà rẹ̀ sọ́nà tó òun pa ń sọ́sẹ̀ sí tó gbé wá tó sọ tó ṣe ọ̀hún kan kúrò ni ọ̀hún kúrò ni ìròrí rẹ̀ yóò wà polluted yóò dá dàmẹ́jì tọba di dàdàmẹ́jì ọ̀sọ̀sọ̀ kùsùkùsù kùsù ó ní kò rírà sí i ìfẹ́ tó ọba ló ní sí ìfẹ́ ni ní ọ̀jẹ̀ ara àwọn èèyàn tí wọ́n fi rún gbọ́nlẹ̀ tí wọ́n ṣe mùsùlùmí àbí bẹ́ẹ̀ kọ́ wàhálà tiẹ̀ nù gbogbo ohun tí yẹn bá ṣe tí yẹn bá ṣe pẹ̀lú kó jẹ́ mùsùlùmí kò ní gbalada rẹ̀ tí mùsùlùmí ń bá ń. tí ń bá ń rẹ́rìn nìkan arẹ́dàjì rẹ̀ tí ń bá ń rẹ́rìn nìkan ní bóyá mùsùlùmí ń wá ní mo fẹ́ fẹ́ ní ìjọ jíṣẹ́ náà sàásàlá wàláhì yọ bàrádà mùsùlùmí súnmọ́bìnrin ẹni tí èsì mùsùlùmí náà àbí bẹ́ẹ̀ kọ́ ni bọ̀ tí mùsùlùmí bá ní náà sàásàlá ń ṣe kìí ṣe pé yóò gbà ládàá nìkan èso tí ó jáde lára sísúnmọ́ obìnrin o àbúrò kan ò ní fọwọ́ bá òjíṣẹ́ náà lọ sọ bẹ́ẹ̀ sọlá àwọn sọ. mùsùlùmí ń jẹun ẹni tí èsì mùsùlùmí ń jẹun tí mùsùlùmí náà wà ló ń fọwọ́ ń jẹun ó ti ya pàṣẹ tí màmá mu wá sọlá wọ́n ní ìdá akara وإذا شرب فليشرب بيمينه فإن الشيطان يأكل بالشمال ويشرب بالشمال تنكن يمبان جمو قفوات جمو تمان جمو قفوات أتمو tora ṣètánì ní máa fi ọwọ́ òsì jẹ máa fọwọ́ kí ló túmọ̀ sí ẹ̀yin ẹ̀ ṣe ẹ má yàpa tí n ti mọ̀ mú wa. àárí èèyàn láyé rẹ̀ òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam ọwọ́ sì ní fi ń jẹun òjíṣẹ́ náà sallam ní ọ̀ọ́dẹ̀ fọwọ́ ọ̀tún jẹ́ wọ́n ní la àtẹ̀tẹ̀ ẹ̀ka bùrọ̀ ó sọ pẹ̀lú gbùdàgbà èmi ò lè o òjíṣẹ́ náà ni ó dẹ̀ ní lè ṣe apá rẹ̀ lè rọ lẹ́sẹ̀kẹsẹ̀ ọwọ́ rẹ̀ ọ̀rọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́wọ́n bá fi ń ṣe kìlọ̀ fọlẹ́ ayẹ́rì lẹ́dínà yóò kàlẹ́ fún ìlànà an tó sí bàhùn fìkùnà àwọn ayé sí bàhùn àbábọ̀lá àlẹ́ àwọn tí wọ́n ń ya pàṣẹ tó jì sí bàbá àṣàlà mú wa o ìkìlọ̀ ní fún wa o kí fìtínà má dé bá wọn láyé ń bí fìtínà yìí pé táyé wọn ó dojúrú àwọn ayé sí bàhùn àbábọ̀lá àlẹ́ èyí ń tàbí kọ́ má di pé wọ́n ó di gbangba ajọ́ gbèǹdé àríkíámà iye ẹlẹ́tẹ̀ lérò wa ń bẹ fún wọn kọ́lọ́mù má fi kà wá. ló fi jẹ́ wípé gbogbo ní àwọn oníṣú àwọn ẹgbẹ́ òrùn gbàdé bí. rárá kí lè ariwo ọjà ẹni tá à ń bá nájà ta Allah subhanahu tá a là ń fi tẹ ẹ sáré kọ́ṣe tá à ń fi mẹ́ta yìí sallallahu alayhi wa sallam. ibi tọrọ dé tí sàádé kan bá ṣe nǹkan tí sàádé míì ṣe nǹkan yapa sí tiẹ̀ sàádé títí nínú àwọn méjèèjì títa aláàmúlò tèé títí ẹ bá tẹ̀lé ntójìṣẹ́ náà sàlám bá mú wa sàbí kejì rọ̀dára ni a sọ pé tọ́ ó ṣe ìpìyàdì ni ó ṣe ìgbìyànjú ni kò rí eléyìí ni tó bá rí òun náà tẹ̀lé ẹni tó bá ṣe ìgbìyànjú lórí ẹ̀sìn yóò gba aláda tó bá ṣe mistake yóò gba aláda kan tó bá gún régé yóò gba aláda méjì kọ́lọ́hún ọba fò kọ́fọ̀ọ́n kẹ ọba àforíjìn àwọn àtìwájú wa dáṣọ ọ̀pẹ sàbẹ̀ sàbẹ̀ sàbẹ̀ náà ni gbogbo wọn gbogbo ẹ̀ náà la èké ìtọ́ ọba mú bẹ̀ rárá kì í ṣe pick your choice ọlọ́run ní choice rẹ̀ tó fi rán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ló fi jẹ́ pé ó ní bá a ṣe gba ìmọ̀ tí ìmọ̀ ìyẹn ẹsẹ̀ yìí ò ní fi dálé lórí kọ́là ṣéwù ní ó fi di kọ́là ṣéwù má wẹ̀ ní ìjọba yìí má sùn sùn níjọba yìí má sùn mọ́yàwó rẹ̀ níjọba yìí má sùn ti níjọba yìí gbogbo pátápátá àwọn àhúnjọ ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ níwájú ọlọ́run ọba sọ pé èèyàn ò ní fi sẹ̀sìn ọgbà aládá ń bẹ̀ jagajaga ló fi jẹ́ pé gbogbo ògbà tí ẹ bá ti ráhùn tẹ́ sọ pé àwọn onísúnà súnà súnà torí pé kí ni wọ́n ń wò rí pé ó di àwọn lọ́wọ́ wọn wọ́n dẹ̀ fẹ́ jákùn wọn wọ́n fẹ́ jákùn wọ́n wá rí i pé àwọn kan ń pa wọ́n lẹ́jọ́ wọn ọ̀já wọn jákùn. tí wọ́n náà bá wá wòye pé tí wọ́n bá jákùn ọ̀jákùn ìjàmbá àmọ́ náà torí pé kí ni àwọn kan ń bẹ tí wọn ọ̀dá kan mọ̀ tó ọba dúró déédéé kọ́ adití làwọn yòókù yìí tó ọba máa súná ọ̀rọ̀ wọn kókóókó àwọn àwọn èèyàn ṣìnà wọ́n rò pa àfáà ni wọn ò ní mọ̀ pa àlùfà ni kí lèèyàn fi ń jẹ́ àfáà ọlọ́run bá wí báyìí òjíṣẹ́ náà sálàm ti báyìí àwọn ẹni ìsíwájú tó náà ń gbàṣẹ wọn wọ́n mú lò báyìí ọ parí ìmáàmù Malik rahmatullahi alayhi wa alayhi sọ pé gbogbo sẹ́nìkan bá sọ fún ọ tó o bá fi wo àsìkò àkọ́kọ́ yìí tí o jọ má tẹ̀lé o torí àtúbọ̀tán ó mọ̀ yìí ò ní dá o àfi tí ọlọ́run bá fi tún ta kọ́kọ́ sí nta gbàmú ni nta gbàmú ni tá a bá ti gbá ilé yìí mú ọlọ́run ọba ó ṣe tù wá àwa náà jẹ ní ọlọ́run ọba lórí ilẹ̀ rẹ̀ láyé ń bí gbogbo ń táwa fi ṣe tí ò rọ̀ á láti ṣe ló ní rọrùn fún wa pẹ̀lú gbogbo eléyìí o àti sọ mẹ́ta ní ìgbẹ́ mi wájà ìmọ̀ ọlọ́run ọba ọlọ́kan àti ìmọ̀ ṣe nǹkan nítorí kí ẹnìkan ìtẹ̀síwájú sínú òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlám nìkan wọ́n wá tún ní ẹ̀kẹ́yìn ìṣe gbogbo nǹkan níwọ̀ntúnwọ̀nsì wọ́n wá ní gbogbo òun ló fi sùn ọ̀sán rẹ̀ ó dojú tó o bá ní gbogbo ọ̀sán ló fi ṣiṣẹ́ òru rẹ̀ ó dojúrú. ọ̀dẹ̀ sí gbogbo ẹ̀ níwọ̀n tún sí. tó o ní a kùránì nìkan lọ́ọ́ máa kí tó o nílé kírun irun nìkan lọ́ọ́ máa kí tó o nílé wọnà jẹ. ìwọ̀ntúnwọ̀nsì alẹ́ èyí ti dá. والاقتصاد في العبادة وفي كل شيء مبون كان نوع تونس aláìṣe tó lè ṣì í ṣe aláṣejù ní máa ṣìṣe. aláìṣe tó yẹ ìmọ̀ wípé àyìn tí ìṣe tó tó máa ṣàgbìyànjú ṣùgbọ́n aláṣejù wọ́n máa wípé wọ́n ti dé ògbóǹgbò gbogbo olúkálukú ní ọmọ ọmọ ọbẹ̀ dànù kọ́lọ́ mọ̀ sí aláìṣe tó kọ́mọ́dé sí aláìṣe jù kó alẹ́ níwọ̀n tó wọ̀n sí. plan ẹ̀ mùsùlùmí wọn plan ìgbésí ayé rẹ̀ níwọ̀ntúnwọ̀nsì. kí ni ó fi rọ̀ á lọ́rùn wọn ló bí ẹ̀ka ká tara bọ ká mọ̀ yìí pé ayé o mọ́sáàsì ọlọ́run ọba ni ìrun la wá kí bẹ̀ tó ń túmọ̀ sí pé kí ni gbogbo nǹkan lillahi ubudiyya fi kulli shay ọlọ́run ọba ó ní òfin rẹ̀ tó ṣe lórí gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe òfin rẹ̀ wọn láàdẹ gbọ́dọ̀ tẹ̀lé gbogbo ìgbà tá a bá ti fẹ́ ṣe nǹkan la yaf'ala fi'lan hatta la taf'al fi'lan hatta ta'lama hukm Allah fi wọ́n sì nǹkan kan òkú lòfin ọlọ́run ọba lórí rẹ̀ kì í sì gbọ́ ọba ṣe tán tó bá wá fẹ́ já ọ lójú lọ́wọ́ jájú ọ lọ́wọ́ nínú àwọn ọmọ yàrá wa lóbìnrin òun wọ́mọ ó dẹ̀ mọ́ nǹkan ká gan wọ́n wá ní nínú Ramadan òun lọ sọ́dọ̀ dókítà dókítà yẹn tí ẹ ti ṣe mùsùlùmí wọ́n wá ní wọ́n ẹ̀gzámì òun kò tí nínú ara òun ṣé òun ní kó tó ọkọ̀ béèrè ta ni fún kódà jẹ́ mùsùlùmí ló tó báwọn nínú ọkọ̀ béèrè wò náà. kó o tó ṣiṣẹ́ ló béèrè tó ń bá ń ṣe é lọ́ọ́ mọ̀ béèrè tó o bá ṣe tán ó tún béèrè. àwọn amákatọ́ sí fẹ́ àrùn pasúnṣèṣì sáàmbá ti ń ṣe tuntun àgbẹ̀tù ọlọ́run ọba ni ó pàṣẹ bójìṣẹ́ lásán àṣọlám ṣe ní ṣe ní ṣe àáfi orun parun ṣẹ̀ṣẹ̀ tá a bá wá ṣe tán ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni wá alẹ́ kù síbi kan kù síbi kan àwa kún fún ọ̀pọ̀lọpọ̀ istigfa ibi tá a bá kù sí kọ́lọ́hún ọba kọ́yá fi wá inú bí gbogbo nǹkan ẹ̀sìn tá a bá ṣe gba àwẹ̀ tán kí ni wọ́n náà ṣe wọ́n ní ká yọ zakatul fitri torí ibi tá a bá kù sí kù sí kọ̀ọ̀kan tá a bá kù sí nínú Ramadan torí wípé tíyàn bá ń dun ọmọ làkejì nínú pàápàá aláìní ọlọ́run ọba máa ń dunnú síyàn àwọn tí wọ́n kà góńgó sọdún torí tí wọ́n bá ní nǹkan wọ́n ní ká gbọ́ tiwọn náà kí wọ́n fi dunnú lọ bá ń ṣe ń dunnú bí wọ́n ṣe ń dunnú lọ táwọn àjọ ń dunnú lọ ọlọ́run ọbọ̀ wá síjú àánú wo ní tá a bá ṣe láìṣekù tá a ṣe tó nínú àwẹ̀ wa yóò wá fojúfo lọ́fíìsọ yìí pé ah, ẹni tí ọba síjú ọ̀sán ká tó fi tìrì tẹ̀ kó tún lọ sí ìjò. ọkàn yọ̀zàkà ni bí ọkàn ṣe sàrà ordinary sara ni kò ní bá ti ń tà kó ṣe. gbogbo nǹkan sójúṣe lọ́sàn án sọ́nà tó bá parí irun tán kí ni máa ṣe ẹni tí ó ní fílìmù kò sí bí mo ṣe lè ṣe tó màá ṣàṣìṣe kan ṣé ọjọ́ra rẹ̀ lójú pẹ̀lú sẹ́ rẹ̀ bùtù ọmọ ṣe alápáǹtìtì ni láti ṣe tó jẹ́ wípé eléyìí pọn dandan kìí tún wá ṣe ìrìn nìkan ìkejì tó pọn dandan tó a gbọ́dọ̀ mọ̀ ká mọ bí bàbàrà ń gbé dání pé o ẹlẹgẹ́ ni ọgọ́rọ̀ tí ṣe dáadáa ńgbà àwọn kan ó di yáwúyáwú ó di kárakúta ó di tamrege kí a kí lọ ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba kò sí gbogbo ojoojúmọ́ náà ní ẹ̀bẹ̀ lọ́wọ́ba lórí rẹ̀ wípé ihdina siratal mustaqim wọ́n lọ́wọ́ba o tó a sọ́nà ọ̀nà àwọn ẹni déédéé ọ̀nà tó tọ́ siratal ladina an'amta alayhim min an-nabiyyin was-siddiqin wash-shuhada ojú ọ̀nà àwọn ẹni àwọn tó kẹ́ nínú àwọn ànábì ọlọ́run ọba àwọn ẹni rè àwọn tí wọ́n kú sójú ọ̀nà ọlọ́run ọba àásọ àásọ pàápàá tá a bá ṣe mọ lórí wákàtí márùn nìkan kò sí bó ṣe lè kí rákà kan tí fátíà ọba yín sí ń bẹ kò sí rákà hàn àbọ̀ kò sí àyílá àsùnwà rákà méjì. àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀ọ́kà zuhur raka mẹ́rin ọ̀ọ́kà ní ẹ̀mẹ́rin ó di mẹ́fà asiri mẹ́rin ó magrib mẹ́ta ó di mẹ́tàlá isha ó di seventy wa nínú àjò àti ayọ̀ mẹ́rin kú ọ̀bẹ ó náfìlà wo la yàn tá a ní ká sáà ńlọmọba wọlọmọba tó a sọnà ọ àìkú bí ìlú ara rẹ ṣé ojú ọ̀nà àwọn àmẹ́dí ọlọ́run ọba lòún rìn àwọn ẹni rí àwọn tí wọ́n ń kánú ojú ọ̀nà ọlọ́run ọba ṣé ojú ohun ojú àwọn àdùnwọ́n bó ṣe gba àwọn tí wọ́n sì lọ́gbà tara bọ̀. lọ́dẹ̀ gbà bẹ́ẹ̀ lọ́n lọ́dẹ̀ gbà kéèyàn máa ń gbogbo ilé ni wọ́n máa bá wọn jù kọ̀ wá sí tó lè mú rọrùn àfi kí ni àfi mà kí ni Yorùbá sọ wọ́n ní àìdàgbà sí ìta àbámà ntẹ́yìn àmà àgbà ni àwọn ẹni ọlọ́wọ́n ọba tó yìí tẹ́ tí ọmọdé kan bá fẹ́ kọ́ wọn nímọ̀ kan àgbà àfáà tí wọ́n bá jókòó sí wọ́n sọ̀kalẹ̀ wọ́n ní ìwọ ni ó gorí rẹ̀ rárá àyà ìwọ lọ wà nípò rẹ̀ nísìnyí látúpẹ́ kí ni torí láti fi bàbára mọ̀. láti fi bàbá mọ ara mọ lẹ́gbẹ́ tó bá ti wà lọ́rọ̀ ẹ̀dá nìsín ó di pé kọ́ ọmọ kọ́ ọmọ kẹ́ kọ́ ọmọ gẹ̀ kọ́ ọmọ kọ́ ọmọ kọ́ ọmọ bàbára rẹ̀ torí pé sí ọlọ́run bá ní yẹ́rùfà Allahu alladhina amanu minkum walladhina utul ilmi daraja kó tó sọ nìkí lọ́sọ̀ ó ní kul al yastawi alladhina ya'lamuna wal.